orí ò ṣé lọ́lọ́lá bíi ti bọ́lájì kárúnà ẹni àkọ́kọ́ tó kọ́ lówó jù láyé nìkan ló máa lówó jù ẹ̀. ìṣó fi pé bóyá mi deserve any explanation ni i don't understand. kókó mi ti fẹ́ jata o èdè ẹ̀dẹ̀ ti gbóná. ó rẹ̀ pé òfin pé jẹ́ kẹ́mi kò tẹ̀lé bàfẹ́ mi ó ti gbọ́. sàpàtù tualata. nǹkan téèyàn bá ní you protect it with everything that you have. ṣé òun bá tìgbà tó ti pàdé ọmọkùnrin yìí ní gbogbo nǹkan ti yàtọ̀ nínú ilé yìí ìsìnkà kò jí láàárọ̀ kò lóun jí jáde àbí kò kọrin. See, don't you ever in your life talk to me like that again. Uh, I'm a businessman. No, baby. Oh, there's so rich I don't she for Five million per leberio, almost seven million ní mo Like I said, I need pictorial evidence for one transaction. Tani ẹ́ tani wọ́. Màá sanwó school, wàá jẹun, wàá ṣe gbogbo ẹ̀ lórí mi. Ẹ kúkú pa mí. Jọ, níbo ni Bọ́lájí wà? Bọ́lájí wà ní the land of Papadondo. This sounds spiritual. clayton pariwo ọmọ why you dancing. ọ̀gá. olùkọ́. mo rí ọkọ mi nínú aginjù. ṣé bíbá ìtawà ìjọ aginjù we are on the bed we are sleeping after a stressful day now o jí láàrin òru o bẹ̀rẹ̀ sí you even have a pipe kí ló ń ṣe ẹ̀ náà. aláwọ̀ aládàbí ogun àsọtẹ́lẹ̀. ọ̀rọ̀ àwàdà kọ́ni lè di mẹ́lẹ́ yìí wàhálà tí wọ́n. ọjọ́ méje mẹ́rin ọjọ́ kan péré ló ń bí. àwọn tí wọ́n wáyé lánàá dá tí ayé mọ̀ wípé w ẹ̀yin àlùjọ̀nú mi òru tẹ́ ẹ bá mi ṣiṣẹ́ pọ̀ lóru sálò.